láàrin twenty minutes tí wọ́n ní kí a fi sọ̀rọ̀ aago mẹ́fà gẹ́gẹ́ lólu títí aago mẹ́fà kọjá ogún ìṣẹ́jú a ti rẹ̀ fi ta fẹ́sọ̀. amáriwo kan wá látọ̀nà bí yìí gbogbo báwọn ṣéèkù wá ṣe ń bá wa sọ̀rọ̀ tó ariwo náà ò dákẹ́ àtọ̀nà bí yìí ní ti ń wá abúlùsẹ́ bá ọ̀nà bí yìí ò láriwo ti ń wá ẹ máa bá wa kọ noise maker láti bẹ̀ ẹnìkan gbà tá a bá fi announce orúkọ yẹn méjì ariwo òun lọlẹ̀ mo ti gbọ́ pé nìkan pé múnú sẹ́yìnbà kan bẹ̀ òun àwa mọ̀ bóyá sẹ́ni tí ń pé múnú sẹ́yìnbà náà ń pariwo ni àbí múnú sẹ́yìnbà ẹ bá ń kó kọ́ múnú sẹ́yìnbà kalẹ̀ number one ẹ àwa mọ̀ bí tá a kù sí àkókò nígbà mí àmọ́ bí wọ́n ṣe bí àwọn ṣe kò wá bí wọ́n ti kí gbogbo òdòkó lẹ́ẹ̀kan ó kí gbogbo wa lápapọ̀ mo wá kí àwọn náà ládàáyọrí ọlọ́wọ́ bá wa san ilẹ̀sùn lórí o ẹwọ ẹnu ìṣẹ́jú díẹ̀ tán fi bá wa sọ ẹwà tó lọ́n fà níta sí i láàrin ìgbà òun ti sáré yá máa pàtàkì tó ń pè ní kí òun máa tẹ̀lé lánàá lẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ṣẹwà pẹ̀lú ìjòkó yìí bó tàwọn àfáà mi ìlà pè wá báyìí bí wọ́n ti ṣe wá láǹfààní kọ́ ni wọ́n dùn bí wọ́n ṣe ṣàǹfààní látara tiwa kí wọ́n máa gbowó gbá owó àwo ọmọ tí ó gọ̀ látàlìkì àmọ́ ó máa gbowó kọ́ ọmọ mọ́gàn yá ẹ̀yìn ọmọ tí ó gọ̀ látọ̀dọ̀ ọlọ́run wa ẹ̀yin lẹ sí lọ́lọ́gbọ́n ni àbí ó wà lówó kọ́ ọmọ ó mọ́ gọ́ tọ ọmọ míì wọ́n wá gbowó rẹ̀ ọmọ ni ó padà wá gọ̀ ló bá dàgbà àmọ́ owó òní ṣe lọ ní gbà padà owó tẹ gbàgbọ́ sí pé kọ́ ọmọ ó mọ́ gọ̀ ọmọ náà padà wá tẹ pé yẹn bá sàárà jà tí ó ṣe dáadáa ẹ̀yẹ máa ń dọ́jà padà ẹlọ́pàá mu yìí ó mọ́ gọ̀ lẹ́gbowó rẹ̀ lọ́wọ́ wa ọmọ ló ti wá gọ̀ yìí wò láti sowó òun ti lọ ọlọ́run bá aṣọ ilé sọ lórí a ní ká gbó kan bá jáde ká sì sọ díẹ̀ nípa ẹni tí ń jó kan náà ó kọ ọmọ wa látàkókò yìí lọ ó dà pé látijọ́ tí wọ́n sì ti bí pàápàá ọ̀pọ̀lọpọ̀ ló ti fi mọ́ tí ò bá mọ́ ó kọ ọmọ wa ti ń jẹ́ ní hanzọ́là kí la pé ẹ dákun ẹ máa ń pè jọ̀mọ́. Hanzala ẹ bá ń pè é ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí ẹ ṣe wọ ẹyin yàrá o umunu ṣe bá tẹ kọ lẹ́ẹ̀kan sí noise maker ẹ bá ń parí padà kò sí noise maker mọ́ láti ọ̀wọ́ ẹ̀yìn báyìí kí la kó kọ ọmọ jọ̀mọ́ ta ló ló kọ yìí àwọn sọ̀hábì ànábùwà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń dúró kọ yìí pọ̀. ń bẹ nù wọn nù àwọn kò tábùlù wáyé ló wà ó máa ń kọ wáyé fàdánwò Muhammad àmọ́ mo lérò pé ẹni tí bàbá ọlọ́mọ rínú àwọn sàábé tó kún wọn lójú ó jẹ́ ni tẹ́mi náà ti rí rí tó sì kún èmi náà lójú ti jòkó sọmọ ọkùnrin náà hàbùdọ́là ipe èèyàn sì ń bímọ inú mi máa dùn jọ mo bí òtó àkọ́kọ́ bí ọmọ yìí èmi náà wá ń wúra mi pé àti mi náà tiẹ̀ lè pọ̀ ìyàn kalẹ̀ àti wọ́n bí mi èmi náà lè bí mi inú mi wá dùn jọ náà mo wá sọ ní hamdọ́là ẹ o tiẹ̀ sí pé tó kù tí ń retí báyìí àdánwò padà dé lórí ọmọ náà mo kà á mo bẹ́ lọ́nkọ́lọ́ba kan kún àwọn tìbí àlùjáde ẹ̀tọ́ lé mi gbà pàápàá padà pàdé nínú ọgbà àlìjẹ́nà bí kéde nìlá ìta àlè. ẹ yorùbá ní máa ń sọ pọ́ mọ̀ kan ẹ̀yìn wọn náà ó ṣe èyí tó dáa èyí tó lọ náà èyí tó dàrú náà yóò kàn wá nú àwọn ṣìbìyànú àlìjẹ́nà. torí wàá dá àlìjẹ́nà àwọn ọmọ kan ń bẹ àwọn òpó òlò ni wọ́n. ṣe é pé táwọn ọmọ bá ń bẹ ní òpó òlò ìdùnnú kan bẹ tá a mọ́ rí lára wọn. sọ̀rọ̀ àwa tá a nírú àwọn ọmọ báwọn àwa la nírú ìdùnnú bá ń dọ̀gbìn dàkìyà mọ́. ẹ̀yin níkẹ́ lomi ọmọ ìdùnnú ní fáwọn oníṣìyà rẹ̀ ọlọ́mọdé àbáwá tó ń bọ̀. hamdọ́là sábẹ́ kan bẹ hamdọ́là náà pè é radiyallahu ta'ala anhu wa ani sahabati ajma'in. ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ lórí sọ̀hábì yìí bàbá ọlọ́mọ ti jẹ́ mọ̀ tẹ́lẹ̀ àmọ́ mo déjòkó ìgbín tó mọ̀ ìpọ́rọ̀ ẹ̀dá sọ̀rọ̀ láti ti sọ fún mi àmì mi ti gbàgbé àmọ́ alhamdulillahi lẹ́nu mi ní ẹ̀ bá ti yí tẹ̀sí mọ̀ sọ́ọ̀lẹ̀ ha sábẹ́ yìí mọ́júmọ́jọ́ náà bí gbogbo lọ́kọláya ti máa ń ṣe òun náà ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ó ṣe é kè lóhùn ó wẹ̀ jẹ́nàbà ní ìró bá dé látọ̀dọ̀ ànábùwà Muhammad sallallahu alaihi wa àwọn sàábẹ́ ànábì kọjá bẹ́ òun ìrókàn náà ní pé sọ ogun yá ogun yá gẹ́ sọ kan báwọn bàbá kan bá tó bá tó nú ẹbí ọgbọ̀n kódà bí bá ń bẹ lórí ìyàwó rẹ̀ bí bá ní ó máa bọ̀ kí ni yóò máa ṣe àwọn adéjì hàn yẹn débi ogun ọ̀hún gbà pẹ̀láwọ̀ ọ̀tá Islam níbi ìsàbí ọ̀hún ìlú ń bá kọjá sálẹ̀ kìí àmọ́ nù lọ́dí yàrá àbúrò àlà àlùhù wà á lè sọ àbájọ ìlú tó ó wá ku ẹjẹ́ máa palẹ̀ máa wọ̀ fún wa ìyàwó tó wá mọ kọ̀ǹdíṣàn tí ọkọ wà kó tó kú òun lé ló wá wò pé ah ọ̀rọ̀ mọ̀jẹ́nìkan gbọ́ àmọ́ ṣe kínní ìpamọ́ ìlú àmọ́ tí wọ́n wá sí ọkọ mi láì ní wẹ ìjẹnàbà sẹ́nígbà tọrọ ni ìyàwó bá fi ẹjẹ ń já nábì ó mọ̀ pé tá a ṣeré o ó gbọ́pọ̀ tòun náà ló dé ńlẹ̀ níbo o anábì ní sẹ́yìn ni àsọrí hanbala tàbùsílù hulmala ìka sallallahu alayhi wa sallam kí lápẹjọ mọ́ tàbùsílù hulmala ìka ànábì ní tó bá yẹ pé ti angola lẹ́fẹ́ wí kó dáná jẹ́nẹ́bà ìyẹn fi yóò lẹ́hùn angola tẹ́ ń wò ó àwọn màláìkà ni ó wẹ̀ fún àwọn tani ó ṣe kí ni jọmọ́ àwọn màláìkà àwọn ní ẹ̀yẹ gbàgbé bí rẹ̀ tiẹ̀ látijọ́ náà ní táwọn àfa àbá ń darúkọ angola àwa máa ń béèrè pé angola wo torí kálukú ló nípò ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí wàá máa ń mele ìlọ́tọ̀ nìkan ni pé gọ̀ọ́sí ló màláìkà ẹja àgbéyàwó ẹ̀dàkùn ẹjẹ́ àpéjọ máa yíò ní pé àṣàbé tó ṣe pé àwọn màláíkà àwọn ní kí ni àwọn náwó ẹ̀sìn jàmá ipò yìí kò sẹ́ni ó débẹ̀ mọ́nà ọmọ ànábì adámọ́ àfàwọn sábẹ́ ànábìwá Muhammad wọ́n lé ọlọ́ọ̀bù ọkọ̀ tó bẹ́ẹ̀ kó ní ẹ bẹ́ẹ̀ tí ń wò rí àwọn màláíkà ní òwà wẹ̀ ní ìwọ́ owó ìlọ̀sídébẹ̀ ó láṣẹ máa ń ní gbogbo ìburúkú tí bá ń ṣèyàn má burúkú ó sí ọdẹ ọmọ bú àwọn tàbí ànẹ́bùwà Muhammad níṣẹ́ áńdọ́là yìí níṣẹ́ lákùn ló wa tí àpá àmọ́ púpọ̀ ọ̀gọ̀rọ̀ ni àwọn tí ó da mọ̀ bí àwọn àlùfáà wa àtàwọn ọlọ́mọ kéwùlà àmọ̀ pé yẹ̀kẹ́ bẹ ti jẹ́ áńdọ́là àwọn ìyá wa bóyá yóò àbọ̀ ọlọ́mọ ti sọ yìí ni wọ́n mọ̀ pé nìkan jẹ́ áńdọ́là sábẹ́ tá àmọ́ o báwọn sábẹ́ ṣe wá nípò ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n yìí nípò ọ̀tọ̀ọ̀tọ̀ nu ẹlòmíì bẹ́ẹ̀ kàn mọ́ àríta adébíyẹ pé kò kírun bọ́lọ́wọ́n bá rí ipò rẹ̀ sì ga jẹ̀mí àti lọ́nà ọgbà àlùjànnà kí ló bá níjó gba ìsìláàmù náà lógún dé ogun ọ̀hún náà ló lọ ló bá kọjá sáré ìsìláàmù àsìkò orun kan kò dé bá ìsìláàmù rẹ̀ ẹwọ́ ti kó ọlọ́run ọba ń fà èmi àti ìlàjọ kí bá ti kìyà àlè bá oníkálukú mọ̀ wọn rẹ̀ oníkálukú sì jòkó jẹ́ hamdọ́là wa ti àwa máa ń ṣàdúrà kan lẹ yorùbá yìí ọgbọ ọlọ́jọ́ tó ló kọ àbí ẹ eléyìí èpè kọ́ là ń ṣẹ́ ọ̀rọ̀ pé yóò tó ló kọ wọ ẹja púpọ̀ mẹ́ torí pé yẹn kò ní bá wọn tàbí àdébùwà Muhammad ẹ gbọ́n tá ànábì wí ni ànábì gbà tó fẹ́ ní amọ́ bu àwọn tàbí wọn ó ní látẹ̀ ṣogbú àfààní látẹ̀ ṣogbú látẹ̀ ṣogbú owó ilé mẹ́ta ẹ má bu àwọn tàbí mi o ẹ má bu àwọn tàbí mi o ẹ má bu àwọn tàbí mi o anábì ní ìdí tí mo ti ti bẹ́ẹ̀ ni pé làwọn àìnà àhàdákùn bàbá rẹ nìkan nù yín àwọn fàkọ̀ nífìlà ọ̀hùndín záhàbà ó wá ní dúkìá nínú dúkìá rà wá rí tó tó òkè ọ̀hùn ẹni ọlọ́run bá ṣe rọrùn gbogbo lọ́mọ́ká àbúlọ́mọdínà ó ṣe ń múra hajj bí yàrá bá dé mọ̀dínà dákun béèrè ah òkè nìbí yẹn bá dúró láti irú yà yín ẹ mọ̀ wò lọ tí ó gùn lọ rororo jáde dé kílẹ̀ gbé bọ́sọ̀ gbẹ̀hún ìtìrẹ́ bó ti gùn ìtìrẹ́ kí ni sẹ̀lẹ́ ó gùn lọ ní bẹ́ẹ̀ tẹ́ mọ̀ wò lọ tó gùn lọ sọ́nà sẹ̀lẹ́ bẹ́ẹ̀ láti irú vita dúró yìí bó ti wá gùn náà ló wá tóbi ẹ̀rì mọ̀ bẹ́ẹ̀ náà ló ga rororo bẹ́ẹ̀ náà ló gùn bẹ́ẹ̀ ojú mi tó ni o wí fún mi o alhamdulillahi alladhi bi ni'matihi tẹ̀síwò bó jẹ́ kébi àti ń jagun àwọn tàbí yìí náà ni làwọn kan wá ní sáàkà lọ rè wo ẹni táwọn tàbí òun húdù dáná bí wí wá lọ rè wo bẹ́ẹ̀ mo yá lọ rè wò jọ náà. anábì wa ní bí òkè ti tó òun àwa lẹ́yìn tó tó bẹ́ẹ̀ tó wá jẹ́ gold ẹ dákun ẹ máa bá ń tà fọwọ́ ẹ máa ń tà kẹ́yà ẹ máa ẹ kàn bá ń gbé imagination yín wá pé kéèyàn kan ní góòdì tó tóbi tó ga láti irú bí ìdérú sẹ̀lẹ̀ ta ni olówó tó ní ayé kí ni jẹ́ Dangote Dangote bò wọ́n pòwó Dangote papọ̀ mọ́wó former president America ti jẹ́ sọ́lọ́ náà ló wáyé Donald Trump ká dáwó rẹ̀ pọ̀ ká dáwó gbogbo wọn papọ̀ àbá yóò mọ tẹ̀lé ru ẹni bẹ́ẹ̀ lẹ́yìn anábì ní kẹ́ni kankan nù yín wá náà tó torí èké ó ọdún bẹ́ẹ̀ kẹ́yìn wá lẹ́ẹ̀ fi ṣe sàárà anábì ní sàábẹ̀ mi kan àwọn tálíkà ọlọ́run àwọn mìsínù sábẹ̀ ni wá kọwọ́ bọnú gàrí ọwọ́ rẹ̀ méjèèjì báyìí ó wá kì bọnú gàrí àbí ó kì ọyọ́ méjèèjì mọ́ ẹnu ọwọ́ kan báyìí ó wá kì bọnú gàrí ẹ̀pẹ̀ lẹ́bú ó kì bọnú lẹ́bú anábì ní sábẹ̀ wá fi lẹ́bú ọwọ́ kan ó ìwọ fi tó tó góòdù tó dàbí òkè tó gùn tó ga láti irú bí ìdẹ́tẹ̀lẹ́ ìwọ fi ṣe sàárà ẹ dákun tó bá gbé e sórí òṣùwọ̀n ńlá káyọ̀ ọmọ nìyàn lọ́dọ̀ èmi àti ta ló yẹ kó gba aládájú àbá wá ní pé ìkòkò níbi òye òun ti clear ẹ àmà ìnábi ni wáyé pé sàábé lẹ ni ó fi ẹ̀kún wọ gàárì ṣe sàárà ẹni ó lò òkè ni yóò mọ lé sàábé lẹ́yìn ni kò ní bá a torí pé má bà lágọ̀ lànàbí wí má bà lágọ̀ múdà àhàdíhìn wà lànàfíìfà láti ní bàbá ń ṣàdúrà pé hándọ́là wa kọ́ lọ́njọ́ tó kàn sí lónìí màláìka ìtayà wí ni pé hándọ́là wa yìí ọlọ́run òjò náà lápára ibi hándọ́là kò sí lónìí màláìka irú àkídà rẹ̀ tí kò sí lónìí màláìka lò hándọ́là tiwa náà ọlọ́mọ́sàdì ò lò ó ìfẹ́ ànábì sí ń bẹ lẹ́ni gbogbo àwọn sàhábà tí ń bẹ̀lẹ́ mi handola náà téèyàn fi lè máa kúrò nírú tètè ní máa lọ sójú ogun àá irúfẹ́ ànábì bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá wa fi sẹ́mi handola tiwa náà handola wa yóò ṣẹ̀sìn bí handola àtàná yóò wùwà bí handola àtàná yóò ní imáni bí handola àtàná yóò gbà bá ànábì bí handola àtàná wá bá wa so náà lọ́mọ àlìjẹ́ náà bọ́ ti sàdé òfin handola àtàwọn sàhábà jàmá eléyìí ń júwe kankan fún wa o àti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó kọ́ tá à ń sọ lẹ́nu ó kọ́ tá a ní tàbí àdìmọ́bí lákòókò táwọn kan láwọn fẹ́ mọ gbogbo jù wọ́n ẹ̀rí pa báwọn tàbí dúpẹ́ àwọn ara wa làwa ń bá ara wa dúpẹ́ tó ráwọn tàbí ti kú oríire láìpẹ́ yìí ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ó yẹ kí n wà níjòkó àfikọ̀ kan àmọ́ mo wá sẹ́yìn àjò kan lọ Àbújá mo ṣe bí ọjọ́ kan méjìlá lò ní wájú ọjọ́ mẹ́ta mọ́ lọ́wọ́ kò jẹ́ rí bí àtẹ́ǹdì àfikọ̀ bàbá ọlọ́mọ ń gbà tọ́ ìyàwó bímọ tán aleykum salaam anamisa wa rahmatulah. bàbá ọlọ́mọ bímọ tán ìjẹ́kìlẹ̀ sọmọ yín àwa ni èyí tí máa ń gbọ́ fáwọn kan bú àwọn sàábé méjì kan àmín mo máa ń gbọ́ kọ méjì kan táwọn èèyàn kan máa ń bú ṣé èèyàn kan ní jẹ́ méjèèjì mo ló kọ̀ wo ọ̀nà sàábé kan tẹ́ ń pè lábúrò rẹ̀ rà àti yìí tẹ́ ń pè ní Muawiya ṣé Muawiya náà ní jẹ́ àbúrò rẹ̀ rà ọ̀tọ̀ làbúrò rírọ̀ ọ̀tọ̀ dùn ní muawiya muawiya ibn abi sufyan abu rírà sọ̀hí ní pé abdulrahman ibn sakh ní tó lékè náà rà wọn àbá àbá nítọ́ ẹ gbọ̀dọ̀ àgbò láti wá fẹ́ ṣe báyìí fún ibi tí gbòòrò àwọn ọmọ yìí táwọn lè múnu méjì táwọn lè pa méjèèjì pọ̀ ó rọrùn mọ́ náà ẹ̀kọ́ mọ́ máa jẹ́ muawiya kíkún ní àdójì máa jẹ́ abu ẹ má jẹ́ nǹkan yìí tó ń ta ìsínlẹ̀ tèmi gbogbo àwọn àlùfáà tó wá bẹ́ẹ̀ wọ́n sọ ọmọ náà Muawiya ìwà ń jẹ́ àbú méjèèjì làwọn akọ̀ ẹ̀ṣọ́ ọ̀nà ìpínwọ́n ní àbú Muawiya ọ̀nà àbú àbí tẹ́rí pé àwọn tó ń bá àwọn tàbí ànábì sọ̀tá àwọn ilé tí wọ́n wá ta báyìí adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ dákun ìfẹ́ àwọn o náà nínú àwọn ètò bá bá ń bímọ ẹja máa sọ ọkọ wọn à ń fi ń fi bẹ́ẹ̀ hàn sí ìwọ̀n lọ. mo rántí ń gbà mo bímọ ẹlẹ́ẹ̀kejì obìnrin wa ni mo wá mú ọkọ̀ kan tó wù mí ní oko àwọn tàbí ànábì kódà ó kọ ọmọ táwọn èèyàn ṣe bá àgbọ̀dọ̀ sọmọ nínú àwọn tá ọlọ́wọ́ bá gbé dégbé nínú àwọn kékeré tó ọmọ rẹ̀ wá gba ìsìláàmù à ń pè ní dúró mo wá lóókọ tó wù nínú àwọn òbí mi bá ní irọ́ sọ́ọ́rí àbá agbọ́ wọn lọ́mọ tó kánú síra àwọn ọmọ bíi tàbí ànábì kan ní jẹ̀bi àbẹ́ nìkan wọ́n ní sọ́ọ́rí àbúrò bàbá rẹ̀ kan bẹ ó kọ́ rẹ̀ lábẹ́ sọ ní tí ò sí náà ah, a fẹ́ràn rẹ̀ nù mọ̀lẹ́bí púpọ̀ mo gbà sí wọn lẹ́nu gbọ́nà o ó kọ náà láti ń pẹ ọmọ òde ní àmọ́ bó mo fẹ́ lọ sí ń bọ̀ nílẹ̀ Yorùbá yìí bàbá lè mọ ibi fẹ́ràn sáwọn ẹbí wa tá ń torí ẹ̀ sọ ọmọ mi tàbí ní orúkọ wọn àwọn ta ló yẹ kábì fẹ́ràn sí i àwọn sàhábà rẹ̀ lọ́rọ̀ máa yà lójú ẹ̀jẹ̀ bá a ti ń sọ yìí ẹ̀jẹ̀ a mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ a mọ̀ sọ gbogbo àwọn ọmọ náà ọlọmọsàbà fún ọlànbáńkà ọjọ́ ti lọ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àgbò báyìí nígbà tá a láàgbà lọ́ọ̀jì lè kà báyìí mo tún ti wá ń wá padà ó lè mọ́ kọ̀ǹtínú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ mi lóhun tọ́jú ń jẹun ní ara tàwa ṣe ń bí lẹ́nu kódà tàwa ṣe gángan nu ilé ìkókàn mọ́ lọ́la sọ́yìn tó hàrà tó wà lọ́wọ́ sáńdé أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته Gracias wọ́n bá wọn tó ẹgbẹ́ àwọn tí wọ́n lápapọ̀